الحمد لله تقف الله سبحانه لي تقصي قد وعينرا من ذلكك إذا وحي سبحانه يقضي سواجه وإطاريوس لي من سير أجل الدين أرمو من سير وسن كيف وسن سطر إبراهيم àti ọgọ́rùn náírà ọdún àti ọdún mọ́tàléní ogójì ìjọ èyí ká lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́yìn ọ̀sẹ̀lá ṣe asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa ní ìtẹ̀síwájú nínú ìṣẹ́lá wa. الكبائر قراءة الصحيفة أو الجنة gbogbo pé ní ọba olóògbé wa ta lórí ẹ àwọn ọmọ ilé olúwájú ọlọ́run ọmọ sùhà. ọ̀rọ̀ nílá ẹ̀ṣẹ̀ nílá tí a ti mẹ́nu bàdé wọn náà ní àtẹ̀jẹ́ ọdún ẹ̀ka sí a nínú kíláàsì mọ́mù ìhàfẹ́ ìfọ̀hàlì. رحمه الله تعالى الكبيرة التاسعة ونحن نسأل الله ففيكين أوقات سودا يولي أو يسير ونوال الله سبحانه ذلك السلام هنا الحجر الأقرب يقام ولده فشأن الله nígbà tó ti ìjọsìn àti ọlọ́run ìtàkọ́lẹ́ bíbọ̀. àti àìdámọ́lé bíbọ̀ kéèyàn dámọ́lé bíbọ̀ bámọ́lé bíbí olùkejì ẹ̀ ẹ̀ṣẹ̀ yìí. nítorí wọn bí wa wípé ìdámọ́lé bíbọ̀ òun dẹ́lẹ̀ ọba adẹ́dàá pàtẹ́ rẹ̀ nípa tó nìkan. اللهم اجعل عليكم واتقوا الله الذي تساءلون به والارحام فكروا الله كما مخبران هذه موضع بريد والارحام ثم يقول الدعوة عليه bí bá ti túmọ̀ pé ẹ̀ẹ́dẹ̀rú mọ̀lẹ́bí yẹn ni pé ẹ fáyọ̀ ọlọ́run lára kí ni ọ̀ lára mọ̀lẹ́bí. èyí tó tẹ́lẹ̀ ẹ̀ máa ní èèyàn máa fi ọlọ́run bẹ̀yẹn wàá tó máa fi mọ̀lẹ́bí bẹ̀yẹn. ǹjẹ́ kí ló dé wọ́n ní tọ́jú bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ̀sánlọ́ ẹlẹ́dì tẹ̀sán ẹlú nàìjíríì wọ́n ọ̀há àgbà ọ̀há yẹn gba mẹ́fà tuntun náà yóò ti padà sí di wọ́n tàn. yẹn ṣe ọlọ́run oníkẹ́ ẹsẹ̀ nípa mọ̀lẹ́bí má ṣe rẹ̀ ẹ̀sìn náà bí. kí ni sí ọlọ́run bá mọ̀lẹ́bí wọn ní ìdá mọ̀lẹ́bí pọ̀ má ṣe ọlọ́run nípa mọ̀lẹ́bí wọn ní dídá fún mi nítorí ìṣẹ̀lẹ̀ ìyàtọ̀ wà níbẹ̀. tọ́lú báyìí wọ́n lọ pẹ̀lú jáde yẹn ní bàbá wa ní wọ́n àmì àbátọ̀ pé bá a ti ń fọlọ́run bẹ̀yẹ̀ pé ká kùn torí ọlọ́run pé kíní báyìí fún mi ìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n tẹ̀kùn ọ̀hánà à ń tapàtà ẹnu ha. ẹ ṣọ́ra o ẹ má lè bí mọ̀lẹ́bí lọ́wọ́ yín dá. tó eléyìí tó ń jẹ́ àlàyé lórí wípé àti ká dá mọ̀lẹ́bí pọ̀ ẹ̀sìn ni. irú ẹ̀ bẹ́ẹ̀ tún ọba dẹ́dà lọ́sọ̀ fún wa fọdẹ tó di pé a máa tẹ̀síwájú ní àwọn àyà lẹ́yìn bá sọ fún wa yín fẹ́sì ní ká ẹ̀ka mọ́lẹ́bí bọ̀ ìtẹ̀lé lọ́nà ìjà fún mọ̀lẹ́bí lẹ́sùn torí ọlá pọ̀ ní ká da mọ̀lẹ́bí bọ̀. nínú àná hadith àti ìgbéra àtàkọ́wá ọ̀dẹ̀ ọlọ́run tẹ̀lé àná wọ́n lè ti sọ ọmọ ọ̀sọ̀lọ́ àtàlà pẹ̀lú pé sàálà mu mi ní àtúntà ìgbó máa tọ̀sí lónà bí i àtàkù ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ gbogbo ibi tí mọ̀lẹ́bí yín bá dé ẹ̀ lọ kọ́ńpà ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ nínú àwọn ìrìn ẹ̀yìn máa tọ̀sí lónà bí i àtàkù tí ìṣe dáadáa ní ìdámọ́lẹ́bí gbọ́kọ̀ ìgbóná adé bẹ́ẹ̀ ẹ̀ wá ti gbogbo ẹ̀ lẹ́yẹnyẹ. torí fàáyé náà ti di àtàwọn àmì màhàtà tó ń gbèta. torí ìdámọ́lẹ́bí bọ́ọ̀lù ìfẹ́ ní máa ń dálẹ̀ láàrin ará ilé láàrin pàmì. èyí tó tún kún tó ti pé mọ̀sùlùmí ọ̀tún ìgbà tí èèyàn tó ń bú ẹkẹrẹkẹrẹ ẹni ọba lówó tẹ́lẹ̀ tí bá tún da wọn lẹ́bí kan owó ni olùwà fọ́ àtòkù owó kàdúrì wọn ni máa da wọn lẹ́bí kan ọmọ nǹkan ẹ̀tọ́ fi áta nínú wọn lẹ́bí yẹn pẹ́ láyé ẹni bẹ́ẹ̀ wọ́n gba ìkú ni àti má ta rẹ̀ láwọn wọ́n máa lọ da wọn lẹ́bí kan wọ́n lè pẹ̀lú ológun báyìí nípa ìní ọlábọ́wà fún ìmọ̀-àdàmà lẹ́bí pọ̀. tá a bá ń sọ̀rọ̀ nípa ìdàmà lẹ́bí pọ̀ ìrìn méjì mọ̀lẹ́bí méjì láti. ìkànnì tó jẹ́ àmà mọ̀lẹ́bí gbogbogbò wọn ni mọ̀lẹ́bí ẹ̀sìn bá ti dọ̀wà mọ̀lẹ́bí jọ ni wá lórí mílíọ̀nù lórí ìbàdàn jẹ́ mọ̀sùlùmí àwọn làwọn ọ̀sẹ̀ tó máa ń sọ yìí pé òkú wọ tòṣì ìjọmọ ọ̀yá tẹ̀sí àkùwà wà ámùsánú mi ní òkú wọ tẹ̀sí àwòká ó lágbára ó lè yí ju ti di mọ̀lẹ́bí ìdí gángan lọ. mọ̀lẹ́bí kejì òun náà lè ká fún ẹ̀sà nìyẹn òun ni mọ̀lẹ́bí ìdí ìyẹn jọ jẹ́ fámìlì kẹla ní ọba adédàpọ̀ ayé ayé náà láti wà lórí ẹ̀sọ́ bá dàgbà pé wọ́n ti kò lọ àtẹ́rí kẹta àlùmọ̀lẹ́bí bí wọ́n ti kàn á. ẹ̀bẹ̀ rọ náà tẹ́ ẹ máa fi ń bẹ̀rẹ̀ ayé. kẹ́ ẹ̀ sì bẹ̀rẹ̀ ọlọ́run lára mọ̀lẹ́bí ẹ má jẹ́ kọ́ tọwọ́ ìjà o. sábàá fẹ́ sọ nípa ọlá tó ń bẹ fún ìdá mọ̀lẹ́bí pọ̀. mo ti mẹ́nu bàá nínú àkọlé yìí. mi máa ń jẹ́ kí ní máa ń pàdé sí ń fún ẹ̀mí fún ẹ̀ àrẹ́sì kìí ṣe tó máa ń bọ̀. nínú àdéhùn àdéhùn máa ń sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ àti wọ́n lè ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àtọ́lá sọ wípé ẹni tó bá ní ìfẹ́ ká tún sí àrẹ́sì kìí lẹ̀ fún òun. ó sì sùn pẹ́ láyé wọ́n yóò sẹ́ ẹlẹ́rú kì í ásárì kórìparí ọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ pàlíyẹ́sì lọ́rọ̀ ìhàn ọ̀yà àti àmọ̀lẹ́bí ẹ̀kọ́ mọ́mú kọ́dà tó ń sìn wọ́n gbé kàdé ìlú ìjà rẹ̀. mọ́tàlá bóòwò ni ọjọ́ orí yẹn tó máa lé ẹ yóò lé sí pẹ̀lú kí ìṣesí yẹn kí gbẹdẹmukẹ́ máa dé báyìí àtàkì tìkì àti kéèyàn lálàáfíà lára àti dẹ̀ra ìbàlẹ̀ ọ̀hún yóò sì máa dé fún yẹn yẹn nínú àwọn láti gbẹ̀ǹdé kájà mọ́lẹ́bí kọ̀ọ̀kan lábẹ́ máa wà lórí àyà wọ́n sẹ́kùn lọ́ alẹ́ bíi sẹ́fẹ́ àdóńdàbí yìí wọ́n lè ọ̀pá. òun náà ní sùkúrọ̀ ní ìṣẹ̀lá yẹn. àtàwọn ẹ̀ṣẹ̀ ńlá tí yẹn bá dá ọlọ́run fi orí ẹ̀sìn yẹn nítorí pé yẹn ta mọ̀lẹ́bí pọ̀. ọwọ́ náà hadith abdullahi ibn umar rọ́ọ̀dì ọlọ́run sàlẹ̀ àdúgbò wọn ní arákùnrin kan wá bàtẹ́ bíi dọ́jà sọlọ́lọ́ jẹ́rù rí sáwọ́ bàbá yìí ìjọ náà ti lọ sí ìyàrá rẹ̀ tó ló ti kú sọlá búrò ìyá ẹni bẹ́ẹ̀ ẹni sọlọ bá sọlá wá ní sọlá bá ní àbúrò ìyá bàbá ìyẹ̀kọ́ ró ọ̀kọ́ rọ̀ hà ọ̀ ṣe dáadáa bá búrò ìyá rẹ̀ tọ́ba ti ṣe bẹ́ẹ̀ wà á dẹ̀ ra fòlìjì ọ̀lọ́ ìmáàmù tìrìmìtì wọ́n gbé hadith jáde lábẹ́ àyà wọ́tẹ́kùlọ́ alẹ́bí tàṣà alónàbíyí wal arham ẹbẹ̀rẹ̀ ọlọ́run tẹ́ fi ń bẹ̀rẹ̀ ayé ẹsì bẹ̀rẹ̀ ọlọ́run ọba nípa mọ̀lẹ́bí ẹ má jọ tọwọ́ yín já. inú ọlá tí ń bẹ́ẹ̀ bí fíyàn ìdá mọ̀lẹ́bí pọ̀ òun ni mo lọ áfàtú àwọn afi sọ́dà. fíyàn bí ṣe sàárà báyìí èèyàn kẹrin wípé àti ìpínlẹ̀ ẹ̀sán lèèyàn máa gbà lórí ẹ̀ torí pé sàárà yẹn bọ́ sọ́dọ̀ fámìlì eléyà máa rí wa nù hadithi zainab fọjọyàwó abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhuma ẹ̀rí ìṣẹ̀lẹ̀ yìí wọn lọ wáyé ike òjijì ọlọ́run sọ̀rọ̀ kanjọ́ mi sallallahu alaihi wasallam ọkọ̀ júdà àwọn obìnrin ìyẹn obìnrin ọ̀ sásọ̀ dẹ́kẹ̀ adéyẹ máa fi sàrà wọ̀lọ́wọ́ ní ọ̀lẹ́yìn kọ́ni kódà kọjá nínú ọ̀sán ilẹ̀ ti ti sàárà ẹ máa ti sàárà. Zainab kẹdẹrí tọ́jú ìyàwó Abdullahi fún Masoudi rọ̀dí ọmọ àbúta láàrin gbọ́mọ ìmọ̀ náwó fọkọ rẹ̀ owó rẹ̀ pọ̀. Nítorí àwọn máa ń náwó fún àwọn ọmọ orúkọ kan tí wọ́n wà ní ọ̀dẹ rẹ̀ ti tọ́jú. Wọ́n wá sọ fún àwọn Abdullahi Masoudi di òjijì ọlọ́run eléyìí ti ń ṣe yìí náà tó ti mú ó ti tó ń sádágà àti kéè tó bá ń bí léèrè afáwa ní ìwọ gẹ́gẹ́ ní ọ̀nà ọba nẹ́bí léèrè fún rẹ̀ sallallahu alaihi wa sallam lọ́wọ́ abijá ti ń bàtọ́ yọjú sí afáwa abilà òyìn ọlọ́run tẹ̀lé àti tẹ́lẹ̀ ń lọ́rọ̀ mọ́tò ọba ti dán má dà kọ́ pé mi ni o ọ̀fẹ́ ṣe béèrè lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. ìgbà tó afọ àbílẹ̀ ló wá bí ọ̀dọ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam. ìgbè zainab lóhun fẹ́ ṣe béèrè ìjọlọ́pàá béèrè pé zainab wo ní àwọn zainab ta ni. sẹ́wọ̀n kọ́lọ̀ ní méjì zainab ní kọ́ má ṣe kíni o kọ́ má dà kọ́ o. ìsìnkà láàgọ̀ ìjọlọ́pàá pé èwo nínú zainab àtànẹ́bì ah, láàgọ̀ sallallahu alaihi ẹ wo ẹ̀kọ́ nìyẹn àfọwọ́ abilá lọ sẹ tún máa wò lẹ́ẹ̀mejì ní ọ̀dà ìyàwó abdullahi muhammed ọ̀hún ni ara kí ni béèrè tó ní ọdún bẹ́ẹ̀ béèrè náà ní ilé ọ̀hún máa ń ná owó fún abdullahi muhammed ọ̀hún ọ̀dì ọlọ́ọ̀kú jọra àtọmọ orúkọ àti ń bẹ lábẹ́ o yóò tẹ̀sí máa gba aládàá sádàkà báyìí ìdí ọlọ́run ní bẹ́ẹ̀ ládàá yẹn bá ń sọ fún yí pé láha àjọrọ ni láàdá méjì ló máa gbà láàdá àkọ́kọ́ òun ni ajru al-qaraba láàdá àtìkè mọ̀lẹ́bí lọ́nẹ́wó fún láàdá ìkejì òun náà ni ajru sadaqa lábẹ́ àyà yẹn èèyàn gbọ́dọ̀ wá sọ ìgbẹ́ ni ó ṣe fún mi màá ṣe fún ọ tẹ́lẹ̀ kan máa sa burú fún yàrá yìí ètí fa àbí lẹ́sí ìyá àṣà tó tún dáa ni wọ́n máa fi sẹ̀sẹ̀ ń tẹ̀ fún sọ́wọ́n sábà tó fi láti àyà tẹ̀tí fọ́ ẹ̀rí kọ́dà àdéhìí mi wáyé pé àtúndà kọ́tù aláàdé rahim alikaafẹ́ afọ̀tọ̀lù sọ́dà kọ́ sàrà àtọ́lọ́lájú òun lè lọ sí fún fámìlì tó ọ̀nà ẹ̀mọ̀ kó lè tiẹ̀ ẹ wo ẹ talẹ̀lẹ̀ gbígbé gbé rẹ̀ tiẹ̀ mú ọ̀tá mi lè lè rẹ̀ òun kẹ́ni ó dé ti ọ̀pọ̀ sàrà àtọ́lọ́lájú ṣùgbọ́n ẹ̀rí fọlọ́ náà sọ̀rọ̀ ọmọ yìí la kọ́ à ìlẹ̀lẹ̀dì náà sọ́ọ́rù. ṣé ẹ rí yẹn tó ti di hẹ́ẹ̀tì yẹn báyìí kọ́mọ àlọ́ fún un ní nǹkan á sísúrú ọ̀bá tó ń jọ yóò lé o. òun ni sàrà tó ti lọ láti. ẹ̀rí ẹ wà pẹ́ nìkan lọ fẹjọ́ sun òjíṣẹ́ ọlọ́run jọ sallallahu alaihi wasallam. ó nílò òjíṣẹ́ ọlọ́run kọ́mà èmi ó ṣe dáadáa sí wọn wọn sá ẹ̀dá fún mi àwọn tí wọn di lékun sí wọn wọn léjò sí àtẹkù àtẹjò sí wọn fún oṣù ní ọ̀sán lọ́jẹ́. so wọ́n ń dà wọ́n bọ̀ wọ́n ń já mi wọ́n ń ṣe dáadáa fún wọn wọ́n sá ẹ̀dá èmi ń ṣe sùúrù pẹ̀lú wọn wọ́n ń wà ìmọ̀ká sí mi. Ah, òjíṣẹ́ ọlọ́run nínú ọ̀bá pa àwọn ọmọ ẹgbẹ́ gbọ́rọ̀ tèmi náà ló wí yẹn o tẹ̀sán kò mú àlìmọ́lá irú ló fún wọn yẹn tó o bá ti yẹ tó o gbò lórí bí ọdún ti dáadáa yẹn ọlọ́run ti bá a ṣàtìlẹ́yìn. gbogbo àwọn ẹ̀rọ bá fi tẹ̀mítẹ̀mí ṣe á rí i pé bọ́ọ̀rọ̀ wa ti máa rí i. lábẹ́ áyà tá a fi jẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wípé wọ́n tẹ̀kù lọ alẹ́ bí tàtà àlù nàbí yìí wọ́n ṣàfà ẹ̀bẹ̀rù ọlọ́run èyí tẹ́ máa fi ń ayé. bákan náà ẹ̀fọ́ ayọ̀ ọlọ́run nípa mọ̀lẹ́bí ẹ̀ má jẹ́ ọ̀tọ̀ wọ ìdámọ̀lẹ́bí pọ̀ lọ́la pọ̀ débi bí òun ló fi ń jẹ́ iṣẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù lọ́dọ̀ rẹ̀ ọkùnrin kan ló kọ́ sàn ó ní mo lọ bá nẹ́bí sọ́lọ́ máa sá ló sì wà láàrin àwọn ẹ̀dá náà ọ̀sán àbí rẹ̀ mo wá ní èyí ò lẹ́ni náà tọ́lọ́ bó jíjẹ ọlọ́run ni ọ́ jíjẹ ọlọ́run ní bẹ́ẹ̀ òníyàn nú ẹ̀mí ni ọ̀dà ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ọlọ́run kan rẹ̀ ọ̀yàn iṣẹ́ wo nífẹ̀ẹ́ sí ju iṣẹ́ ọlọ́run yẹn nígbàgbọ́ sọ́lọ́run. àwọn ife pé wọ́n tún ní ojú ọlọ́run ní tó a máa da mọ̀lẹ́bí pọ̀ ní. wọ́n tún béèrè pé wọ́n tún ní ọlọ́run náà ní kíni o ìmá pàṣẹ dáadáa àti ìmá kọ nípa àbàjẹ́. wọ́n tún òdìkejì pé ọba nújù wọ́n ní sọlọ ni ìṣẹ́bọ ìkejì ìjà fún mọ̀lẹ́bí. ìkẹta ìgbé wọ́n tún ní nínú ọlá tí bẹ́ẹ̀ bí ká dá mọ́lẹ́bí pọ̀ òun náà ní alukórùkù ní nàìjíríà wọ́n lè fọ́ọ̀dù àdìsínà. á jẹ́ kí èèyàn súnmọ́ àlùjẹ́ náà fẹ́ kí pẹ́ ni ó sì jìnà sí náà. àbí ayé o ọ̀rọ̀dì ọlọ́run sọ̀rọ̀ àá wọn lára oko kan ọlọ ọlọ fi ara rẹ̀ hàn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ yọjú sí níbi àjò kan wọ́n wá sá kíní okùn ràkúnmí rẹ̀ ọgbà mú tí wọ́n sọ báyìí pé ẹ̀rọ òjíṣẹ́ ọlọ́run wọ́n fẹ́ kó fún mi nírò ohun tó lè mú mi súnmọ́ lọ́hùn àti ọtí òmù mi súnmọ́ àlùjẹ́nà tí ó dẹ̀ gbé mi jìnà síná. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ́ọ̀kù rìn wọ́n wá gbójú àwọn sàhábà rẹ̀ wọ́n wá ah ìbéèrè ńlá màlẹ́ ni ìbéèrè wọ́n wá sọ̀rọ̀ lé wípé lakɔdi wo fikɔ awo wọlé kɔdi fòdìyà pé ẹni yìí wọ́n bá ti fi ṣe kòńgẹ́ ẹni tí mo fẹ́ tọ́fẹ́ ṣe ohun tí mo fẹ́ máa kà yìí wọ́n ti fi ṣe kòńgẹ́ àlùjẹ́nà ọlọ́run tẹ̀sí fẹ́ni yẹn ṣe kòńgẹ́ débi pé ó tẹ̀sí máa gbé jìnnà síná kò ní wọná kí làwọn nǹkan náà òun ni ife ìwọ́dọ̀ wa béèrè sáà àbùdù lọ ọ́ wọ́n la tó ṣeréku bí i iṣẹ́ à ọ̀hún dẹ̀ ní fi kankan kéjì ọlọ́run ọba nínú ìjọsìn wọ́tò kíìmù sọ́là wàá dẹ̀ máa kírun wọ́tò zaka wàá sì máa yọ zaka wọ́tẹ́ ti lu rahim ẹ̀rí bá wà mẹ́ wàá máa da mọ̀lẹ́bí pọ̀ ẹ̀rí ẹnìyẹn tó sì ṣe ni pé ọdún dára kùmí òjijì ọlọ́run ọba dúró ni òjijì ọlọ́run wa ni dáìn náà kọ̀ fìrà kùmí ilé ìjọ máa lò ti tọ́ ló àlùjẹ́ ọ̀nà tó sì gbà wọ́n mo ti ṣàlàyé fún ọ yẹn. nínú ẹgbàá wa bíi wọ́n lè sọ ọlọ́run sọ wípé wọ́tẹ́sì ló zá rahimika mọ̀lẹ́bí rẹ wàá máa da mọ̀lẹ́bí pọ̀ wọ́n ní bọ́kùnrin yẹn ti pẹ̀yìn dání ẹ̀. ìdíjẹ́ ọlọ́run sọlọ lọ́wọ́ sọlá wa sọ wípé ìntòmùsík bímọ àmọ́tòhóbẹ́ dákàlà ìjẹ́ ìhun mo ní oṣù yẹn tó bẹ́ẹ̀ lè gbà mú bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sì máa wà lè jẹun náà mùsùlùmí ọgbẹ́ kàdé ìsìn jáde àyà yẹn náà làbádé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run míì tún wá ní abẹ́ ẹ̀lẹ́kẹ̀dí ọ̀rọ̀ tó tà sí a ní suratu Muhammad ọlọ́run ní fàhálì àfẹ́yìntún in tawallaytum an tufsidu fil ardi wa tuqatti'u arhamakum. أعوذ بالله من الشيطان الرجيم هل عصيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقتلوا أرحامكم ọlọ́run ọba ní ẹlẹ́ àṣẹ́yìísùn àlè máa ṣe ní ìbéèrè kódà kò ní pẹ́ kò ní jù ń ta wà láìsùn bẹ́ẹ̀ bá lọ yẹ́yìn padà à ń tò ṣèjọ fìlà ọ̀hún bẹ́ẹ̀ lọ yẹ́yìn padà ẹ padà máa balẹ̀ jẹ́ nígbà bá ń sọ fún inú inú òfin ẹ̀sìn bẹ́ẹ̀ gbọ́ àníkẹ́ ẹ̀dá ọmọlẹ́bí pẹ̀ gbọ́ tẹ bá yẹ̀yìn padà tẹ fìlànà ẹlẹ̀ kò ní pẹ́ kò ní jì tẹ bá yẹ̀yìn padà hands of sidu fìlà ọ̀ ẹ máa balẹ̀ jẹ́ ọ̀tún kọ́ ti ọ̀hún àwòhámakùn ẹ sì máa já okùn mọ̀lẹ́bí ọlọ́run bá sùhánẹ̀ wá ní àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀. أولئك الذين لعنهم الله فأضلهم وأعمى أبصارهم Ọlọ́run ní sẹ́ni àwọn tó bá ṣe bẹ́ẹ̀ àwọn yẹn lọ́lọ́run ọba máa gbé wọn jìnà sí kẹ́ fa àsọ̀mọ̀hún yóò sì di etí Muhammad twenty two àyà mi ìdásùn òun ní sátú rà twenty twenty one lábẹ́ wípé ẹ̀ṣẹ̀ mi ńlá. wípé ẹ̀ṣẹ̀ ńlá òun ni kéèyàn já òkun mọ̀lẹ́bí kọ́ pa mọ̀lẹ́bí tì. èmi àti ìyàwó mi lájọ wa o. àwọn míì wọ́n lè níwèé ni wọ́n kà ní tí wọ́n bàjẹ́ bẹ́ẹ̀. ọmọdọ́lọ́ kàwé tí ọ̀ka ẹ̀sìn mọ́ bọ́rọ̀ wọn ti máa ń rí mi ẹ̀wọ̀n mi nídìí mi fẹ́ kẹ́ndìkẹ́kẹ́ tí wàá máa gba lẹ́ẹ̀kùn torí ẹ̀ ní òjé kí n gbé ìlú wa gangan ẹlòmíín ṣe ń ṣe tiẹ̀ ni ọlọ́run bá ní sẹ́ rí àwọn tó ti pé yòó fún nàbí àtìlẹ́ kí wọ́n mú àlùkáwà ní ọlọ́run ọba sẹ́ nípa ipa alágbọ̀lọ́ngbọ̀ láti máa ṣe òun nìkan náà wọ́n ń wọ́n láyọ̀ ń kúrú ní mísàk wọn ò sì já àdéhùn àlùkáwà ní tá ti so wọn ò tù ọlọ́run tó wá ń ròyìn ọgbẹ́ wọn lẹ́bí náà yẹ ti ló ní amọ̀rọ̀ lọ́hùn bíi ayé òsàn. ọ̀lẹ́bí náà yẹ ti ló ní amọ̀rọ̀ lọ́hùn bíi ayé sọ́lá ọ̀yàṣáwọn ẹ̀rọ fẹ́hùn ọ̀yàṣáwọn ẹ̀rọ fẹ́hùn ọ̀yàkọ̀ọ̀kùn ẹ̀sùn àlùṣìkà. àwọn tó ṣe pé wọ́n ń dàpọ̀ ìwọ̀n tọ́lọ́wọ́n àwọn ẹni tá a dẹ̀ wí ni ìyàṣáwọn ẹ̀rọ bàá hàn wọ́n sì tún páyà àṣẹ̀dá wọn níbẹ̀rù sí mímọ̀ wọ́n yà kà fún ẹ̀sù alìṣẹ́sà wọ́n tún wá ń páyà ìrọ̀sẹ̀ yìí tó burú. ẹ̀rí ọlọ́run tún sọ nù áyà ni ọlọ́run ni yudillu bihi kathiran wa yahdi bihi kathiran wa ma yudillu bihi illa al-fasiqin ọlọ́run bá pàpẹ́rẹ́ lẹ̀ bí ẹ̀fọn ọ̀pọ̀lọpọ̀ sọnù pẹ̀lú bí koran ṣe sọ̀rọ̀ ẹ̀fọn ọlọ́run ọ̀dẹ̀ tíjú àti tàpẹ̀rẹ̀ yẹn lẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ọ̀dẹ̀ ṣe kí ni o wọ́n á mọ̀nẹ̀ pẹ̀lú bí koran ṣe wá ti ń ṣàlàyé ẹ̀fọn ọ̀hà sẹ́ni tí ó sì nẹ̀ pẹ̀lú ohun tí koran mú wáyé ẹ̀ lálẹ́ fásitì àbàwọn kò kí ọlọ́run wá fẹ́ ṣàlàyé àwọn ọ̀dọ́ ọlọ́run láwọn ní kò kí. àwọn kò kí nìyẹn wọn lára tó ṣe wípé àlùkáwà ni ọlọ́run lẹ́yìn tó ti ta kókó rẹ̀ báyìí wọ́n sì tún máa tù. àlùkáwà ni pé àánì táwọn kéde tán ti ṣe tẹ́lẹ̀ wọ́n á tù ọ̀yọ́ kọ́tọ̀ àrùn nà mọ́ amọ̀rọ̀ ọlọ́run bíbí àyìn òsàn àtẹ́kù òkì ilẹ̀ ń tí máa ń jákùn mọ́lẹ́bí. òun dẹ̀ tún máa já nǹkan tí ọba dẹ́dà pàṣẹ pé ká dà pọ̀ òun ni mọ́lẹ́bí. wọ́n yóò sì dún nìkan wọ́n á tún máa balẹ̀ jẹ́ òlà ìka ọmọ ìkọ́ irú ẹni tó pàdánù ni wọ́n ọlọ́run dákun

wọ́n sọ nípa pé ẹ̀mọ̀ pa sọ pé àsopọ̀ méjìlá ni rọ́hìm àrọ́hìm náà wàhán wípé mọ̀lẹ́bí o méjì ni ìkẹ́mbẹ́ tó ń jẹ́ àmà tọ́jọ́ tí gbogbo ń tẹ̀sí sopọ̀ ọlọ́run ọ̀gbọ́dọ̀ já òun ní ọ̀rọ̀ ẹ̀sìn tó so wá mọ́ ọba dẹ́dà ọ̀gbọ́dọ̀ já ìkejì òun ní kọ́ọ̀sọ̀ òun ní ti mọ̀lẹ́bí ìyẹn náà ọ̀gbọ́dọ̀ já ló ṣe pé ẹ̀rí gbogbo àwọn àyàtàwọn méjì méjì ní mú wa àbíkáwà ní tọ́lọ́run lọ́rọ́ tàwíìdì èyí tó wá jẹ́ àsopọ̀ tí òun lọ́rọ́ mọ̀lẹ́bí láti ẹ̀sánù sí wa á sin ọlọ́run á sin ẹ̀sánù sára wa báwa jẹ́ mọ̀lẹ́bí. wọ́n pé èyí tó tóbi jù nínú ìjà mọ̀lẹ́bí òun ni kéèyàn já òun tó sóyàn papọ̀ mọ́ bá dẹ́dà òun náà lọ́rọ́ àìdáàdà òun ló tóbi. sọ wà náà sọ ìháyé tí ó fi yé wa wípé ká jákun mọ̀lẹ́bí ẹ̀sẹ̀ ńlá gbà pé pé yẹ́jìbò àtọ́wọ́bátò mí. ó dẹ̀ fi dandan kí yẹn ṣe kí ni o kí yẹn wá ìrònú tó àdá lórí ẹ̀. wọ́n lè jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé. gbégbé gbogbo ẹni yóò tó máa ń jákùn mọ̀lẹ́bí tó ní àlùjẹ́ ní ọlọ́run. àwọn yẹn wá ní tọ́ bá ní tàwọn ìlú ń kọ́ ẹ̀yọ́ ọ̀kọ́ lọ jí adìẹ àwọn bíi lẹ́kítọ́rọ̀ àkàtì wọn ní ọ̀fẹ́ ọmọ ọdún méjì àbọ̀. wọ́n ọlọ́ọ̀ ló ti ti ẹ̀sìn ní ẹ̀wọ̀n kó tètè sáré lọ kó sì ti súnmọ́ fífì tẹ́lẹ̀ náà ní kó tètè sáré lọ lọ́gọ́ta ọdún ní lẹ́wọ̀n. orí bẹ́ẹ̀ ẹ̀ bí já okùn mọ̀lẹ́bí rẹ̀ tọ́jọ́lẹ̀. ẹ ò wá wọn míì owó tìrẹ ní fámìlì wọn kálukú wá owó síra wọn ẹ ò wá wọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe kó owó dìrín ni wọn kálukú wa òkú síra afẹ́ àtẹ́mi ní wọn àtẹ̀rí máa fún lágbájá àwọn owó dìrín. tó kílíà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èyí tó ṣe pé òsì dìrín ọlọ́run ká dára bẹ́ẹ̀ o òun nìkan náà lọ́wọ́ àṣírísì lówó láàrin wọn tó ní dúkìá láàrin wọn ẹni ọba wa járù mọ̀lẹ́bí tó jẹ́ àdó àfáà yẹn tí wọ́n lẹ̀ yẹn tó yẹn wọn lódì pa wọ́n jù ó sì gbéraga sí wọn kò sopọ̀ mọ́ wọn pẹ̀lú kó ṣe dáadáa sí wọn ọ̀gá ẹ̀dẹ́gọ́ níyà òun dẹ̀sí rọrọ̀ wá ń fún kọ́ra àwọn ẹni tí ọba ṣàṣepọ̀ yẹn tálákà ni wọn ọ̀nà láṣẹ ká má dára láàmú ọ̀rọ̀ tó ti ṣe ọlọ́run sọ̀lọ́ láàṣẹ láǹsọ̀ yìí ọ̀dìdákàlà fi hádàlú àyìn wọ́n ti kó sínú lérí ìyá yẹn ìpè kò ní wà lùjẹ́ndà ọlọ́run kọ́ ti ń rọ̀hìn ẹni tó bá jákun mọ̀lẹ́bí ìkọ́sẹ̀ ni yóò rọrọ̀ kó lọ́dọ̀ rẹ̀ ìwọ́n ń wò bóun lówó àyàfi tó ń bọ̀ wọn bá súbá lókun tútú báyẹn sì ṣe lẹ́nu lásán á padà ṣe dáadáa sẹ́niyàn àwọn àhàdìsì mi náà wá ṣùgbọ́n ọjọ́ àwọn àhàdìsì tó ṣe kí náà tọ́lẹ̀ tó kájẹ ní Abu Hatim sọ pé ẹni tí wọ́n dákọ tí wọ́n ń pè ní mọ̀tòrò fún yẹn kìí ṣe mọ̀tòrò tó ìmáàdì sì tọ́ka lẹ́nu òun ni ẹni tó bá ní mọ̀lẹ́bí tọ́lẹ̀ kí o ṣe dáadáa sí òfin ní sádàkà ọlọ́run ní gba sádàkà rẹ̀ ọlọ́run ọ̀dẹ̀ ní ìwò níjọ́gbìn dàlọ́ pẹ̀lú àwọn. nínú àwọn àhàdìsì míì tó ń sọ fún wa nípa ká má jagun ẹbí ẹ̀rí wọ́n ti ẹ̀ka kọ́ sàlàyé fún akínní jẹ́ ọ̀tí àtúrọ̀hì jíjà ogun ẹbí kínní jẹ́ bẹ́ẹ̀ òun ni kí ìyẹn gé ìbátan rẹ̀ ọ wá kọ̀ fún ẹnìyẹn ohun tó pe dandan fún wọn. من badaniyya nínú إنه ẹ̀tọ́ tara aw maliyya àbí ẹ̀tọ́ ti dúkìá tó ní ẹ̀rọ pé a máa lo ara fún ọlẹ́bí ń gbà mí mọ́yọ́ rẹ̀ nìkan yẹ ká kí yìí ti sẹ́ndì owó á lára pẹ̀lú ká lọ sí kí ni o á lọ sàbẹ̀wò rẹ̀ ọwọ́ afẹ́tọ́ yẹn dùn. àbẹ̀ kọ̀ǹgbà tó ní ìdí owó ọfẹ́ jẹun kò yóò tó fi jẹun owó sì bẹ̀ lọ́wọ́ tiẹ̀. kí ẹ̀ wá fúnrúfẹ́ ni bẹ́ẹ̀ ni owó àbí kọ́ má fún ní owó yẹn ọjà kù mọ̀lẹ́bí. òun ló ṣèlè lé àdéhùn ìta kàyẹ́ pé kò ní wà lè náà wọ́n bá ní fàkìrì. sọ ẹni tí ọba ń ja ogun mọ̀lẹ́bí ẹ̀rí. tòdòrí àfáwà sòfíà wọn ni kọ́ọ̀kẹ́ nítorí nù hadithi mi nù hadithi Jubair ibn Mut'im wọn ní gbólóhùn tiẹ̀ wá báyìí bá ẹbí sallallahu alaihi wasallam sọ pé kò ní wá lè tẹ́sán kọ́ọ̀kẹ́ olùjá òtútọ́ ń tọ́já àfáwà sòfíà ní ìtumọ̀ rẹ̀ náà ni kọ́ọ̀kẹ́ ń rọ̀ hìn olùjáfún mọ̀lẹ́bí hadithi mi náà tún wà hadithi àbíkọ́rọ̀ ọ̀sẹ̀lọ́ ọ̀sẹ̀lá ìgbésẹ̀ rí mọ̀lẹ́bí ó dúró gẹ́gẹ́ bí ẹ̀dá ọwọ́ àtọ̀ fún ọ náà báyìí pé eléyìí ni ibùdó olùwà pẹ̀lú ọlọ́ọ̀ mínà lọ́kọ́tẹ́yà kúrò níbi jíjá. wọ́n ní ọlọ́run ọba dẹ́dà wa ń sọ fún pé náà bẹ́ẹ̀. àmọ́ tẹ̀lé náà tí wọ́n kùn bí sò ní yọ́nú sí àní àfìlà máa ń wá sọ́lákì kí n máa dàpọ̀ mẹ́tọ́ bá dàpọ̀ mọ́ wọ ìbí. wọ́n á kọ́tọ̀ mọ́ ń kọ́tọ̀ àti jákò lọ́dọ̀ ẹni tó bá jákò lọ́dọ̀ rẹ̀ wọ́n ní mọ̀lẹ́bí ta sọkọ́tà díẹ̀ dáẹ̀ ọwọ́ àtọ́wá yìí pé òun fẹ́ bẹ́ẹ̀ o wọ́n lọ ra bẹ́ẹ̀ dáwọ́ àtọ́fẹ́ ọ̀dà ẹni kálẹ̀ ó ti di tiẹ̀ náà wẹ́ẹ̀ni yóò tọ́jú ètò tó mọ̀lẹ́bí pọ̀ báyìí ni ọlọ́run máa tó pọ̀ mọ́ ògbẹ́ni tó bá ti ya mọ̀lẹ́bí ọlọ́run ló ń ìfàlẹ àtẹlẹtò kò ní bẹ kò ní di ní tawàlúwàlẹtò ẹ bá yẹ̀yìn padà láì dá láti ṣe lòdì ọrùn ẹ padà bá balẹ̀ jẹ́ ní mọ̀tòkọ́tì ọ̀hún àbùkù ẹ sì máa já mọ̀lẹ́bí àwọn tó bá ti bẹ́ẹ̀ ìbí ajá wọn ìbí lẹ́jọ́ ọlọ́run máa jẹ́ tiwọn ọlọ́run á ti wọ́n létí yóò sì kọ́ ojú wọn èyí tá kà nínú sóràtò Muhammad wàhálà ẹ̀ka ọ̀sán tó ti sọ fẹ́fẹ́rẹ́ tó nípa bẹ́ẹ̀ asàlàyé fún wa nípa kíní jẹ́ ìjà òkun bí alóhùn náà ní kéèyàn máa fún fámílì ẹ̀ ní ohun tó lẹ́tọ̀ọ́ sí nínú ẹ̀tọ́ tara nígbà tí èèyàn lè yẹn ní ìṣòro ẹlòmíì ọ̀rọ̀ ó ah, jẹ́rìí ẹ̀dí lọ kẹ́mi tó kà sí ọ̀wá tí mo ti ń fún ẹ̀dá kùtì gbogbo ìgbà náà ní bá ti ẹ̀ mú nígbà tí ọ̀wá sí gẹ́gẹ́ bí máa fún kíní wa máa lọ sí ń bẹ́ẹ̀ ẹni olójúlójú tì tó béèrè owó lọ́wọ́ ẹ̀ ẹni yìí nìyí gbogbo mílíkì náà ń gbé lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà nìyí kò séyìí lórí gbogbo oúnjẹ táwọn yẹn ń gbé lọ kò rí jẹ àwọn kí náà wọn padà jẹ lọ kí ni wọn ní pírọblẹmù tó kóra rẹ àti eh, ṣé gbogbo nǹkan tó wù kéèyàn má ṣe ẹ̀tọ́ tààrà ní irú àbẹ̀wò láfẹ ẹnì para là á lò wí bẹ́ẹ̀ àtẹ̀tọ́ dúkìá ó ní di owó lọ́dún yìí àgàgà tọ́lá ti pé wọ́n fi àtọ́ fẹ́ ta mọ̀lẹ́bí pọ̀ náà di àtàkàtìr aláìní ni ẹ tẹ́lẹ̀ mọ̀ wípé má sí mi ṣe é láàyò ọ̀pẹ́ ẹni tí ò ní tó lè fún yàn lè fún yàn tọ́wọ́ yẹn pé tálákà lẹ́ni tí wọ́n fẹ́ tiẹ̀ lọ́ fún mọ̀lẹ́bí fóònù ti máa dá mọ̀lẹ́bí pọ̀ ada mọ̀lẹ́bí pọ̀ bìsì yàrá ti hì pẹ̀lú kọ́ máa lọ fẹ́ wọn wó bẹ́ẹ̀ olówó alọ́mọ nìyẹn ìyá olówó ni ìmọ̀lẹ́fẹ́ yín tẹ̀tẹ̀ tó lóògùn tẹ̀wọ̀n máa ń kẹ́ máa ń sọ pé àlọ́ ẹsẹ̀ sí oògùn nínú oògùn ọ̀já sọ pé òjò ṣùgbọ́n ẹsẹ̀ tá a rí òun ní abẹ́wò wọ̀sàpọ̀ kò ní ilé àfọwádìí ni àti kí ẹ̀ máa lọ owó ìṣesí wọn ti rí torí àrí hadith kan sáà nàbì sọlọ́lá sálá sọ báyìí pé sínú àhámakú wọn lọ òbí sálámì. hadith yìí afọ àwọn akẹ́yìn ló mú jáde nínú ìdílé hadith yẹn dẹ̀ ti dára ní àhàdà. ẹ bá dámọ́lẹ́sí yìí mọ̀ wọn lọ òbí sálámì. kódà kó ṣe pẹ̀lú sálámà mo ní kí yín ni o àti hadithi mi ìdíyàn náà lálàáfíà nínú al-adab sáàtẹ́lẹ̀ sọ́wọ́ sálásọ ìgbé ọ̀nkárẹ̀ yóò fi lùmí láti wà ní ọ̀mí ákẹ́ ẹni ọba nígbà tó sọ́nà wà àtọ́jú ọ̀gbìn dàrú ẹ̀yàmọ̀ àlìyásẹ́l rọ̀hìnà tó ń tọ́wọ́ máa ti kí ni lẹ́bí ẹ̀mọ́. àtọ̀rọ̀ mi sáàtẹ́lẹ̀ sọ́wọ́ sálásọ sálàyé fún wa èyí sẹ́ni tí ń ta mọ́lẹ́bí pọ̀ ní ẹni tí ń sọ pé ó ṣe fún mi máa ṣe fún wọn là kí n lè wá sí la ṣùgbọ́n tó ń ta mọ́lẹ́bí pọ̀ alẹ́ lè mọ́ ó ti àti rọ̀ṣìmọ̀hó rọ̀ṣìmọ̀hó wà sọ́la òun lẹ́tọ́ ti pé tí wọ́n bá ti já òkun mọ́lẹ́bí rẹ̀ wọ́n ti sọ pọ̀ ọ̀la àwọn fámìlì mi máa ń ṣe bẹ́ẹ̀ o kọ́dà ìyàwó tí èèyàn ní yọ ọ̀fẹ́ sùn pé tó ẹ dákun sẹ́yìn ọ̀lẹ́ ní kẹ̀kẹ́ ní ogun wọn ti kú náà ní àìrọ̀ ìyá àti bàbá mi nìkan ló kù. ọ̀sẹ̀ gbọ́n wọn ni ǹbẹ̀ wọn alákùúrò mi ni wọ́n wà àwọn wá dà wọ́n wà sí aláìsí. kìí so ìgbà mi sẹ́ni yọ ti kú kàdà kọ́dà obìnrin tó fẹ́ yẹn kí á fẹ́ sun gẹ́gẹ́ wá ẹ̀yìn lóòótọ́ ìkú mọ́ la fẹ́ẹ́ sìn yẹn níta máa ń bá àwọn obìnrin ló jẹ́ púpọ̀ yìí afẹ́ẹ́ sìn kú mọ́ kọ́mọ́ wa rí ẹ̀jẹ̀ ẹnu bá mi. ọlọ́ọ̀hìn kéde àti pé èèyàn ti dáadáa bí ọlọ́ọ̀hìn wọ́n wà lẹ́ fóònù rẹ̀ níyàn kan wà lọ́dọ̀ wọn ṣùgbọ́n tó bá dúró káàtà sí ọ yẹ tẹ̀sí lórí fáàpì wọlé ìsìlá táwọn ẹ̀ má lè ṣe sùúrù lórí ẹ̀ kò dẹ̀ sí kíkí ní báyìí àdínní ńlá tó máa ti báyìí àdínkàn ké sí yẹn. ìwọ́n tó bá ti gbà jẹ́ ó jẹ́ wá rí fún wọn pé àdínkàn wa máa jẹun káàkiri yẹn rí èyí náà tó mu ní fámìlì láyà tó. ọ̀nì wa wọ́n dàbí tó ń burú fẹ́ wọn àwọn míì dé nù wọn. bẹ́ẹ̀ bá bímọ tí wọ́n ní káwọn wá sí í báyìí wọ́n tún gba owó ọ̀kadà lọ́wọ́ rẹ̀. aláìsí ẹ̀rọ àti ló dé ilé wa ti wá máa bímọ ní ẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni ẹ wá lọ́sọ lọ́kadà ló ń gbà. àwọn ọ̀gá náà lórí tí wọn náà bá ti yan fọ́tò ó ti rí bí wọ́n ti pọ̀ nínú fámìlì rẹpẹtẹ ọ̀hún àwọn òfin sí mi ọ̀hún á lé yẹn sẹ́yìn ìjọba bá wá rí ọ̀hún wá rí láàrin wọn á fi yọjú ìbí dáadáa ní ìṣẹ̀lẹ̀ ni wọ́n yọjú ni wọ́n tún gbowó lọ́wọ́ rẹ̀ pé àní ọwọ́ àkíọ́ ni ọyá tó bá wà mọ́wọ́ lórí ipa wa kẹ kò sí èèyàn ni wá yóò fẹ́ lé rárá àdébí sọlọ ọsọlá ti wá sórí àlùjẹni ọ̀rọ̀ ọ̀run nítorí pé àlùjẹni náà ní àbá tó pàtẹlẹ jẹnìlá bíi ọkà rèé ìwọ ní ọbí yìí ká àlùjẹni báyìí àwọn kẹtẹ ní ìyàn ọkọ ní ha èyí wá lé kó làá ṣe ń ṣe sùúrù wéyí wọn sọ yìí àṣìlẹ̀ ìwà àlàfẹ́ wà nìjẹ́ kò ní kì í sẹ́ni tí ń da mọ̀lẹ́bí pọ̀ lẹ́nu tó sọ pé ó ṣe fún mi màá ṣe ṣùgbọ́n tí ń da mọ̀lẹ́bí pọ̀ mọ̀lẹ́bí tó ṣe pé ìdá àkóṣe àti ìmúhu tí wọ́n bá já fún òbí rẹ̀ wá sọ́la àwọn aṣọ pọ̀ ọ̀nà tí wọ́n gbà máa jà náà mọ̀ fún yín ìwà máa ṣe sí wọn ò dẹ̀ ní ṣe sí ẹ̀ kódà ó ní ìdí omi yìí ní ẹ wá o àmọ́ àwọn ẹni fámìlì láyà ẹ̀rí nínú àwọn àhàdìsì mi òun náà lè tọ́lá àwọn ọba àlejò aláàtúntò yìí pé hannah rahman ọba àjọkẹ́ ayé ni mí wà níyà rahim mọ̀lẹ́bí sì níyà fọmọ wàtọ́lẹ̀ ha wàtọ́lẹ̀ ẹni ọba da mọ̀lẹ́bí pọ̀ èmi ọlọ́run tẹ́sí máa dà pọ̀ mọ́tọ̀ wọ́n mọ̀ kọ́tọ́ àhà kọ́tọ́ àtò ẹni ọba jà ẹni ọjà kò lọ́dọ̀ tọ̀ ẹni ò ní bó ń tọ̀ ṣe sọ àwọn àtàrò pọ̀ rẹpẹtẹ nípa nsọ fún aburú tó wà nípa ìjákun mọ̀lẹ́bí àti gbọ́dọ̀ jọ lọ yé wa ike gbogbo àwọn fámìlì ìyá ní ara mọ̀lẹ́bí ni wọ́n ara mọ̀lẹ́bí ni wọ́n gbogbo àwọn ẹni tí wọ́n bá ti pè ní zawulẹ̀ arham ní gbogbo orígun tó lè wà wọ́n sáré pé mọ̀lẹ́bí mọ̀lẹ́bí náà gbogbo wọn o. ẹ̀rí gba sọ fún ìjọ ọlọ́sọ pé la ẹ̀rí kúló lè jẹ́ nà ẹ̀ka kọ́ ọ̀tìrọ̀ ẹ̀rí tí ń jà fún mọ̀lẹ́bí òní wà lè jẹ́ nà. mọ̀lẹ́bí náà sọ à ń sọ kàlífọ́ ní àǹtí èèyàn àǹtí èèyàn ní gbogbo ọ̀nà tí máa gbà wá ẹ̀yin náà mọ̀ nà bá àǹtí tí máa wá àǹtí lè wá lọ́nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ òun ni àti tó ṣe yín pé yà àti bàbá parí ń bọ̀ òun ni wọ́n ń pè ní ọ̀pọ̀ ṣẹ̀kẹ́ ikọ̀ ìyá kan bàbá kan ló bí yàn ọ̀nà kejì òun ni àti tó ṣe yín bàbá nìkan lọ parí ń bọ̀ òun ni wọ́n ń pè ní ọ̀pọ̀ ṣáàbì nínú ogún bàbá nìkan lọ parí ń bọ̀ ọ̀nà kẹta òun náà àti tó ṣe pé yà nìkan lọ parí ń bọ̀ òun ni wọ́n ń pè ní ọ̀pọ̀ ṣòlì ọkọ parọ́ gbọ́ ọyọ fẹ́tọ̀ sí ó sì fún gbogbo wọn ó tún fẹ́ tìrọ̀lẹ́ ó ké fún wọn náà ó tún fẹ́ talẹ́ ó ké fún wọn náà àwọn ọmọbìnrin tí bẹ́ẹ̀ yẹn wọn ń pè nínú mìíràn tún máa pè ní bó ti gbogbo orú wọn yẹn náà fámìlì nìyẹn kọ́dà ó ti pé ìyá orin ìyá ọkọ̀ àárọ̀ nàìjíríà ọkọ̀ ghana kú tọ́nu ọkọ̀ alẹ́ òun jẹ́ kí ni o ẹ ẹ ẹgbẹ́ wọn yóò kú nípò sàbíìsì gbogbo wọn pátá ọ sùn wọn pọ̀ lọ. ọlọ́run ó jẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pá sáàsù lọ gbogbo sí yẹn ọlọ́run ó pọ̀ láti. bákan náà ẹ̀fìrí kọ́rọ̀ mọ́lẹ́bí ọkẹ́ bá pọ̀ kẹ́kẹ́ àmì náà bú ọ láti máa lọ sówó jọ tó fi lọ Ghana tó. bákan náà wàlhálà àbúrò ìyá lóbìnrin àbẹ́gbọ́n ìyá lóbìnrin ó ṣàtìpọ̀ láàrin wọn náà. ìmọ̀ bí wọ́n máa ń bá wa jà ni kò kúlẹ̀ ọ̀dọ̀ balẹ̀ ìdámọ́lẹ́bí kò ní débẹ̀ sí àtàkọ̀tọ̀ ìdàbòjú àtòkù tó o sí. ìrìnkà gbogbo lẹ́gbẹ̀ẹ́ ọba jẹ́ra ọ̀la màálù bàbá wọn dárò màálù. àtẹ̀bọ tí wọ́n dá tí wọ́n láwọn pinwó ẹ̀bọ wọ́n pin lọ́dọ̀ rẹ̀ ọ̀sọ̀ pé náà èyí dára gba yóò ṣe pẹ̀lú síyan. èyí tí ó rọrùn tó sì wà náà sì wà lè ṣe ìwọ́n màá síyan. bẹ́ẹ̀ náà ni àná mọ̀lẹ́bí làwọn náà ẹ̀gbọ́n bàbá ẹ̀ lóbìnrin gbogbo àwọn ẹran zawil arham àbúrò bàbá ẹ lómi wàá sọ wọn pọ̀ bẹ́ẹ̀ náà ní bí ń tó sọ àǹtí ẹ ọmọbìnrin tó bí ẹtì láti gbogbo àwọn àǹtí tí mo tún yí torí pé wọn lẹbi ti pọ̀ àwọn lóhun náà bí àbí wọn lè jogún gbogbo àwọn táǹkà yìí ó tí ì bá ti kọ́ jà lógún ọ̀dọ̀ kárú wọn gbogbo ẹ náà ó sọ wọn pọ̀ fọlọ́n kó jẹ́ ọ̀rọ̀ láti lè ṣe léyìí ìwájà kun mọ̀lẹ́bí ó ní àwọn ìjìyà nù àkọ́kọ́ ẹni ọba ti bẹ́ẹ̀ ìyẹn jẹ́ kóláàtọ̀ àtàyàn ọ̀rọ̀ nù kẹta ti sọ fún wa ẹni ọba ti bẹ́ẹ̀ ọlọ́run ọjà ń tọ̀ òní sopọ̀ ń tọ̀ bó kírun bí bòbóun fẹ́ fi sopọ̀ mọ́ máa dẹ́dà ọlọ́run ti so pọ̀ mọ́ gbàwẹ̀ ẹni ìjọsìn yóò tó lè so pẹ̀lú àdéhì tí ọjọ́ àdéhì gbogbo ti ta ní òṣìṣẹ́ ọlọ́run sọ yìí pé ọlọ́run sọ fún ọkùnrin bíi pé àmọ́ sẹ́kùn gbọ́ yìí náà tó yọ ọdún sí ni ìpàdé ọ́fìlà wọn ń wọ́n kí kí n dàpọ̀ mẹ́tọ́ bá dà wọ́n mọ̀lẹ́bí pọ̀ wọ́n akọ̀tọ́ ọ̀rùn mọ́ ń àti ilẹ̀ ya ẹni tó bá ti yà ẹ ẹni tó bá ti pa ẹsì kémi náà tó dàn ìkejì nínú ìjìyà tó wà pé ìjákù mọ̀lẹ́bí òun ni pé láyé rírà ilé yẹn ó ti jìyà rẹ òun lẹ tiẹ̀ ní pẹ́ ọwọ́ àwọn àdé tàbí bàtìrà ọ̀dì àwọn ọ̀fọ̀jọ̀lá àti ọ̀tọ́ wọn lè ti tọ́lọ́ ọ̀lọ́ àtọ́lá sọ pé kò sí ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́ máa kánjú jẹ ẹni tó bá dẹ́ṣẹ̀ yẹn ń yà yẹn láyé bíbáyìí pẹ̀lú pé àjẹkù tó máa wà ní ọjà ìjọ gbé dàrú ẹ̀yàmọ̀. àkọ́kọ́ nínú ẹ̀sẹ̀ òun náà dàbí báàkù ìmọ̀ àtọ́tẹ̀ ìgbọ́n òrùnmọ̀rí ẹni tí ó sì ọ́ kó dọ́tẹ̀. náà pé yẹn pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin. àwọn obìnrin kan bẹ báyìí wọ́n kàn sọ̀rọ̀ àwọn di karamba ní ládùúgbò. sọ yẹ pé eré àwọn ọ̀dà rẹ̀ ẹ̀ mọ̀ tí wọ́n ti máa pinlẹ̀ wọ́n kọ́ máa kó àwọn ìyẹ̀jọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn máa wù wá irú ní ìsìnkú ẹnìkẹ́sẹ̀ fẹ́yàwó wọn ò fẹ́ wọn yẹ kọ́ wá fara balẹ̀ fún wa ọba fara balẹ̀ kú àyà ọ̀pá ilé ni ìyá padà máa lọ fáwọn pé mo ti dé o ẹni pé sísá àwọn èèyàn jọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀pọ̀ ẹ̀yin obìnrin ẹ̀rọ ọlọ́run má ni. ẹ gbogbo àwọn ọmọ tọ́jú yẹn fi bẹ̀rẹ̀ má ni ayé ilé yẹn ti máa jìyà yìí. ó tó sẹ̀ wá ní pápá rẹ̀ lọ́wọ́ bí ààrẹ bá tó kú. bí wọ́n ti wá máa sọ àwọn ẹ̀jọ́ ni ẹ wọ́n fẹ́ padà rí fóun gangan ní jàgàbá àdúgbò rẹ̀ ó ti di ọ̀daràn àgbà obìnrin rẹ̀ ẹlẹ́yà òkè odò ni obìnrin tó fi fi kó sòdí báyìí tó fi ẹ̀ ta ọ̀tẹ̀ náà lọ́dẹ̀ máa fi gbàgbára yẹn ẹni tí ọ̀tẹ̀ báyìí wọ́n á bò ó wọ́n á ti jẹ ìgbẹ́ pẹ̀lẹ́ ayé àtù náà wọ́n máa ń tẹ́lẹ̀ ní gbogbo àwọn dáhùsù báyìí náà àwọn àjókòó báyìí ọmọ ọgbà àwọn ẹni retí mo yọ ọlọ́run ní sáwọn ilé yẹn fẹ́ẹ́ tiwọn. wọ́n kẹ́ lè wo àwọn ọmọ kéèkéé kan táwọn afáfẹ́ ti ti kejì àdéjẹta wọ́n bá máa mọ́jú délé wà mọ́jú sí wọn ó kò sí fúrú. àlọ́ ẹ̀kọ́ nìyẹn fẹ́ kọjá ni ẹ̀yin ọmọ yóò jẹ ní ádámù èmi ló ń gún mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni tó mú mi sí mo ṣe sí ní ìmọ̀ ìmọ̀ ẹjọ́ bó ti ń sọ̀rọ̀ ọ̀tẹ̀ inú òde tó ń dá ní ìgbélé yẹn rẹ gbé ọ̀tẹ̀ ọmọ tí ó ṣe tí ó ló ṣe sin láyà ni ìyá bá rò pé àwọn ẹkùn ni wọ́n ń bẹ́ẹ̀ bí wá sí wọn máa lọ fẹ́ ẹkùn àti kókò àwọn adábá ti bẹ́ẹ̀ nígbà fẹ́jà tètè lọ sàkóso àwọn adábá ti lé kó láwọn ìjókòó bẹ́ẹ̀ ní ẹwọ́ náà bí wọ́n ti fà á mọ́ra padà àwọn obìnrin ni wọ́n máa ń rí kí níyàn sí pàpàjùlọ àwa ta fi súnlẹ̀ bójú àtàwọn ọ̀daràn míì tí òfin súnlẹ̀ bójú ẹni eré làwa insha Allah ọ̀wọ́ pọ̀ lọ́dọ̀ ẹni tọ́jọ́kùnrin àtàwọn tọ́jú ti da ẹ̀mí papọ̀ tí wọ́n mú ẹ papọ̀ àwọn ni wọ́n padà máa ń kóra tí mo ṣe wà yìí àwọn bíi twenty thousand bẹ lẹ́yìn mi nìkan. a níwọ̀n náà yóò sì bá àwọn bíi márùn kan wọ́n ní bàbá o àwọn sì máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀. torí bẹ́ẹ̀ kó yẹ báyìí wá tí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ mọ̀ bí àwọn ajagungbadé ẹni wọ́n bá ti bá pa wàhálà torí gbàgbára wọn ọ̀tá wọn tó yóò ju wọlé pẹ̀tọ̀ mo ti ju wọlé o wàhákàdà wàlọ́ọ̀dì bá kì í o ayé ilé yẹn ó ti jẹ́ rúyà ìkejì òun náà ti kọ́ sí àtọ̀rọ̀ àti ìjápọ̀ mọ̀lẹ́bí. eré wa ló sọ ní ìdìbò náà dá ìwé nù yàtọ̀ lọ́wọ́ máa fẹ́ níjà yẹn láàyè. ìkẹta nù yà ti ń bẹ́ bí kéèyàn jápọ̀ mọ̀lẹ́bí wọn ni pẹ̀lú ayọ́kùn bá lè dùn áwò. ẹni ọba jápọ̀ mọ̀lẹ́bí ọ̀sà dọ́ ọlọ́run nígbà. àrí àtàrò kan lórí ẹ̀ ọlọ́run nù wọ́n ní sẹ́yìn abdullahi bin masoud radiyallahu ta'ala an tó jókòó lẹ́yìn àsùbá ìjọba tí ń ṣe ìbánisọ̀rọ̀. ọwọ́ ni òun hmm. fi ọlọ́run bẹ ẹni tí bá já fún mọ̀lẹ́bí ó ti lè kó láàrin ìlú tẹ̀rí bọ́rọ̀ yẹn ló jẹ́ yóò lè nígbà tá a ti ogun ẹ̀mọ̀ kó tó sìn ẹ̀ ní ọba ti dìde kẹ kódà kó tẹ́gbẹ́ tó ń bọ̀ lọ́yà máa sọ ara ní. mo rí mọ̀kẹ́ gbà lára ẹnìkan náà wọ́n sá kí ẹ̀rọ ti sá fún wa ju onírẹ̀ lára mú náà rí. wàhálà yìí sì ń tọ́jú àyà nínú mọ́tàlásí àrọ́ ìtọ́ ní àyà àyà àyà sáré wàá lè ju kálukú ń kírun lọ bẹ́ẹ̀ náà mo sì rẹ̀ ládé kiri lójú ayé ilé kàdámù gáàdì. táwọn wájú bàbá ti do awà lórí ìdó lórí yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ ní nǹkó ìtọ́ta ó yí bẹ́ẹ̀. èrò pọ̀ kó ló lè jáde. nǹkó ìtọ́ta ó yí lẹ̀ ní yáyáyáyá ìtọ́ àgbàlagbà ìtọ́ ikọ̀ ọkọ̀ kò ju ó mọ̀ tẹ̀sẹ̀ má lọ́dọ̀ mi. bísọ̀ fún ọ̀yẹ̀ gẹ́ ní bẹ́ẹ̀ dìde ìgbà fẹ́ láàárọ̀ abẹ́ sí ọlọ́run ọba adẹ́dá wa ẹni tí bá ń jákun mọ̀lẹ́sí kó tètè dìde o kó dìde o lẹ́rọ̀ o nítorí pé àbùwá bàtàmà àwọn ẹnu ọ̀nà sánmà síkẹ́ ọlọ́run ti máa ń sọbẹ̀ jáde wá bá wa láti sáré òní kápá lórí ẹ̀ mọ̀rìn káìjà wọ́n sì lóun náà kọ́ ọ́ sẹ́yìn rọ́ọ̀tì kò ní sílẹ̀ fún ẹni tí bá ń já fún mọ̀lẹ́bí tó bá ti wà lára yóò kó bá do àwa o ó ń bọ̀ wọn lè dìde lẹ́rọ̀ o kásẹ̀ ní hadithi ọlọ́rọ̀ nù tọ́lẹ̀ sọ́kùn ní àlè ahmed yẹn afáàmì wọn ní kàn bá tó lẹ́nu ọ̀tún ní láyé ní olóde àgbọ̀ lẹ́nu ẹ̀ ṣùgbọ́n hadithi tá a lè fi sẹ́rí ni torí ọgọ́rọ̀ àwọn tó gba hadithi yẹn lẹ́yìn ahmed nìkan gbogbo ọba àwọn ẹni tí wọ́n máa fi wọ́n sẹ̀rí nínú sọ́kẹ́tì. حديث إذا وأنه كان الترغيب ابن منذر رحمه الله حسين جاكم والذي لا ذا أدون دون إذا وطبعا كذا كذا على أوزا يلهو تيجي لكم جاكم والذي lọ́wọ́ ayé kọ́ ń ja tètè so ọlọ́run bá tètè gbàdúrà rẹ̀. ìkẹrin nù di àti bẹ́ẹ̀ni jíjà fún mọ̀lẹ́bí onígbésẹ̀ tó ń bọ̀ wọn bá tẹ ọlọ́run nígbà ọlọ́run nígbà wọ́n ní hadith àbí ìrọ̀rọ̀ kan wà yìí pé dádájú iṣẹ́ ọmọ anẹ́bẹ̀ adam wọ́n máa ń ṣàfihàn gbogbo ọjọ́ àlàmísì lálẹ́ ìjọba ṣùgbọ́n wọn ò ní gba iṣẹ́ ẹni tí ń já fún wọn lẹ́nu eléyìí wà fún musa bí wọn ahmed bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ ká sọ́ra fún ìyá báyìí kọ́lọ́kọ́lá wà nínú rẹ̀ ọyẹ ká lè wí kẹbí rọ̀ fèsì sí ṣàlọ́ آه، العاشرة أو